aburú yẹn lẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wà á kábọ̀ mọ́tò nípa ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé ó tún dà ní ẹ̀kọ́ ní débẹ̀ láéláé wọ́n sì wà tọ́ra àforíjì ó ti yé mọ́jọ mẹ́ta ni ó sì wájú àforíjì tọ́fẹ́ tọrọ kọ́lọ́ tó gbà tó wá gbé ẹsẹ̀ yẹn sùpọ̀ méyàn ó bẹ́ nìkan lẹ́yìn ọ̀sọ̀rọ̀ rẹ̀ láì dáa ọ̀parọ́ mọ́ ó ti yé ẹ̀sìn èyí ó sì mẹ́ta tàbí síwájú yìí èyí ó tún wá lọ bá ẹni yẹn yóò tún lọ tọrọ àforíjì lọ́dọ̀ tiẹ̀ náà irú ìtẹ̀sọ̀ yẹn yẹn lọ sí a owó ìtẹ̀ wájú òní ẹ̀fẹ́ fi sanwó ilé èmi ni mo kó owó yẹn lóòótọ́ lára rẹ̀ lóṣèlú gẹ́ni ó ti lé jáde nígbà tí ọ̀rọ̀ owó lé san lẹ́yìn ìgbà tó wá bíi ọdún kejì wá túbá wá lọ bá owó tẹ́wọ́ fi sanwó ilé ní òní ti lára rẹ̀ padà fi lé jáde bá tó wá lóun forí jìn àmú wà san owó òun èèyàn lọ dáwó rẹ padà fún bára lóun forí jìn àmú kò ní di pé owó rẹ ẹgbọ́n yìí kálẹ̀ ní èèyàn bú lẹ́yìn náà nìyẹn sọ̀rọ̀ rẹ̀ láburú náà nìyẹn lọ sọ pé mo ti sọ̀rọ̀ yín láì dáa á ó lágbàá gan báyìí ni mo sọ báyìí ni mo sọ mo fẹ́ kí kẹ́ forí jìn mi lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ sọ pé kò bá forí jiyàn èèyàn lọ bá èèyàn sì bẹ́ẹ̀ ta tọ̀hún yẹn tọ̀dọ̀ ọlọ́wọ́n bò ní pẹ́rẹ́ àwọn bá ti jọ́ gbìyànjú àwọn ènìyàn gba ẹ̀tọ́ tiẹ̀ so òun ní ma padà jẹ́ kẹ́lómi ọjẹ́ alimọ́fúlẹ́sù lọ́jọ́ gbìyànjú kí àwọn alimọ́fúlẹ́sù lẹ́ni tó ti pẹ́ ó sa àwọn iṣẹ́ dáadáa ṣẹ́ẹ́rẹ́ àmọ́ torí pé ó ṣe àwọn ìwà àbájá kan láyé ìwà àbàjẹ́ yẹn wá ní tọ́ba dàrí kì á mọ̀ ọlọ́run máa béèrè pé àwọn tó níwọ̀n àbàjẹ́ tó sì wà àbàjẹ́ fún ẹni tó gbá létí ẹni tó gbówó rẹ̀ ẹni tó bú kálukọ́ mọ̀ pẹ̀tọ́ rẹ̀ kalẹ̀ níjọ́ yẹn wọ́n máa mú olùsẹ̀rí yẹn wọ́n máa fi rọ́pò rẹ̀ tí òbí á ní olùsẹ̀rí mọ́ ọlọ́mọ̀sí bẹ́ẹ̀ fún wọn. olùkóyè wa wọn tààlà àlọ́ ó kílẹ̀. yọ lọ kó yẹ fún àwọn fámìlì rẹ̀ àwọn tani lọ kó fámìlì rẹ̀ àwọn tó yẹ kó jogún rẹ̀ lọ́kọ̀ fún àwọn ni wọ́n wà jẹ àwọn ni wọ́n jogún yẹn mo rò pé wọ́n lọ ta àlà náà. ìbéèrè tèmi ni pé bí àwọn bá kí wọn lọ ẹ̀rọ sálámàlà ọkọ̀ ìrànlẹ́yìn wájà ṣé èèyàn ní ìrànlẹ́. pé alágbájá báyìí báyìí báyìí mọ̀ ṣe báyìí báyìí báyìí báyìí ṣé ó pọ́sibú. ẹni tí a náà pẹ̀lú ẹ tó yẹ pé tí kò òun náà fara lẹ̀ ìyẹn dọ́gbọ́n ni pé èèyàn èèyàn lo oògùn fún wa sùn lọ lórí wa súnmọ́ kọ̀sáàmà ẹgẹ́ tẹ̀lẹ́sìn àbẹ́yẹn lo àlùmọ̀kọ́rọ́ yìí èèyàn fi ṣe sìn pẹ̀lú ẹ irú ẹni tó bá yéèyàn ẹjọ́ gun nípa aranu ni ìranujọ́ gun yìí ṣe ni bóun ṣe ń wá rírọ̀ ọkùnrin ṣe ń wá ọ̀nà jàǹbá lóbìnrin náà ń wá ọ̀nà tí ó fi ṣe títí ẹ̀ náà ẹjọ́ àgbàkúnra yín so ti yé tún yín gé fọ́ọ̀lì tún yín ṣe ni ọ̀gẹ́ fọ́ọ̀lì kò sẹ́jọ́ tọrọ àforí ẹ̀yin méjì náà lọ́jọ́ sẹ́yà yín kò sẹ́jọ́ tọrọ àforí jùlọ ara wọn olórí bú fasọs bá yẹ pé obìnrin tó ti wá wà ní ilé ọkọ ni lèyìn wá lò lèyìn wá yàn lálẹ́ bí àwọn olórí ikú ọlọ́run ọlọ́run rọ́bà kan wọ́n sọ pé kò sẹ́ni tí ò lálẹ́ tó ti yé kò sọ́kùnrin tí ò ní lálẹ́ sọ̀rọ̀ lèyìn ti fẹ́ sẹ́jọ́ mi ní lálẹ́ wà á níní ọlọ́kọ̀ sọ wà mẹ́. eré ibú ní jẹ́ kéèyàn lálẹ́ o òsì àti rárùn èyí tí o ti tẹ̀lé yẹ ọrùn yẹn òun lè ẹbí segin ni ẹbí ńlá lè kọlọkọsọ wa bẹ́ẹ̀. téèyàn bá wá báyàwó níyàwó sùn ọ̀pọ̀ fún bóyá owó ló tán ni bóyá ọ̀rọ̀ ẹni náà ló sì fi tán ni àbí kí ni kan ọ̀dà àbí báyàwó rẹ̀ sùn. wà ìyàwó yẹn náà sì juwọ́lẹ̀ fún ọ ọ̀ jàǹbá ìyàwó ọkọ ló segin ni ọ̀gá lọ bá lágbárí fọkọ náà ni ọpọlọ bá fìyàwó náà ni tí ọmọ tó dàbí bá sùn àwọn méjì ló ṣe kí ni àwọn méjì ló jàǹbá torí ẹ kálọ̀kọ̀ nìkan lọ bá jàǹbá náà ọ̀ lọ bọ́kọ yẹn ni o abala yìí sì ó ní o ẹ ọ̀rọ̀ yìí kò yẹ kí n dá sọ fún yín àwọn gbọdọ̀ wà níbẹ̀ torí pé padà dẹ́yìn ìdẹjọ́ ẹ ṣàforíjì fún mi náà ni ọlọ́run ọba tí máa ń ṣàforíjì fún yín yóò ṣàforíjì ẹsẹ̀ tí yín náà ọlọ́run ṣàforíjì ẹsẹ̀ tí yín náà ẹ má bínú tí mo fẹ́ sọ o àmọ́ iṣẹ́ àgbà ìmọ̀ ni mo ti wá mọ̀ báyìí ọlọ́run kó ṣàforíjì fún gbogbo wa ṣàforíjì fún gbogbo wa ṣàfùlà ṣàfùlà ṣàfùlà ṣàfùlà. ẹ ẹ jẹ́ pé ìyàwó yín ìyá. wọn lọ ọjọ́ ti jẹ́ wọn náà oṣù rẹ ọlọ́run forí jìn ọ́ bóyá kọ́ ọmọ yẹn mọ́ lọ́dọ̀ rẹ padà mo ṣàforí jìn fún ọ. bá ti ṣe oṣiṣẹ́ náà lọ bá ti ní ẹ́ òṣèlè yìí tán kàrímù ká dáa fún ọ wọn ní kí mi forí jìn ọ́ ìwọ yàrá forí jìn kó forí jìn náà nù ó kó sí nù ó wọ́n dàbí kí á mẹ́wọ̀n lọ yanjú ẹ̀ ti àmọ́ ìyẹn ní kọ́mọ́sì mọ́jọ́ mọ́ ẹ̀ta ti wájú ìyẹn ní kí yẹn mọ́ sí. wọ́n yẹ wá gbọ́dọ̀ yẹn ní kọ́gbà nù sẹ́rì yẹn nù. bóyá náfìlà òdì ní ìjọ kan náà ni ó gbà. ògùn náfìlà àti ògùn náfìlà ọdún kan tọ́ọ̀yàn. bóyá òun lọ́wọ́ kò fún. sọ ti yẹ ní sìn. ọ̀yìn ibi tó ọlọ́run ní ọlọ́run ti kọ́ tiẹ̀ nù. ọlọ́run ò ní kọ́ tiwa láburú. ọlọ́run kọ́ tiwa láburú. sọ bí àníyàn àmọ́ dandan yẹn gbọ́dọ̀ lọ́ba tí wọ́n fi gba ojú bá fi wà lè balẹ̀ yọrí kó lè dá wàhálà mi lẹ̀ kárí wàhálà bá wà lè jù yín lọ wàhálà tí ó dalẹ̀ ojú ìyẹn lọ kí ọmọ wulẹ̀ lọ tó bá dàlẹ̀ kí á mọ̀ ọlọ́run lè báyẹ̀ ṣe gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ tí ó gbà àbí kọ́lọ̀ ọkọ̀ bá yàn dá nǹkan yẹn pa mí padà fún lẹ́sàn tí ó mọ̀ jẹ́ pé ọlọ́run ṣe yọ̀yàn lẹ̀ lórí yẹn rí pé wàhálà tí ó ti bẹ̀sẹ̀ rẹ̀ yóò ju kò ní ṣe sọ láyé yìí o òwe dáhùn sọ ta ní èèyàn ọ̀fẹ́rẹ́ jẹ́ mọ́ ọ ní ìjà abẹ́ni ẹsẹ̀ kẹ́ni kì í parí ọkùnrin mi tó bá máa yàwó rẹ̀ níbi tó bá yàwó mi sùn náà ọ̀dà o mi náà dọ̀dọ̀ yàwó rẹ̀ ó ti yẹ wọn ò nìyẹn agbọmọ bọ́ àwọn àtọ́báyá ṣẹ̀gbẹ́ ilé ibú nìyí wọn náà tẹ̀lé so ẹ̀yẹ́rù kankan náà ni wọ́n ẹ̀rù kan ọ̀rù kan ni wọ́n ti ń gbà kán náà méjèèjì ẹni máa wọlé wọn lọ àmọ́ ń lọ ẹ̀ wọ́n rí ayọ̀ ẹ lọ́jẹ́ fúnadẹ̀ tí wọ́n gbé ìyàwó rẹ̀ wọ́n ṣe kí ni ló dé sáà fún so eléyìí ibú fásitì lórí ibú làwọn méjì kọlọkọsọ wà mẹ́rin so bí àrùn yẹn ti jẹ torí àdìgbé láyé yìí tí wọ́n bá ṣẹlẹ̀ ní ẹ̀fẹ̀ kan mọ́ sọ èyí tó súnmọ́jú nìyí látara pé aburú tí ó ti bẹ̀ ṣẹlẹ̀ yóò ju yẹn lọ kọ́dà ó lè tibẹ̀ ó lè tibẹ̀ kọ́ pa ẹni yẹn ó lè kíni kọ́ pa ẹni yẹn bí ìfẹ́ rí ọmọ ni ọ̀gbá ìyàwó mi sùn ah, ìyàwó yẹn kí wọ́n lè ṣe sùn tán gbogbo nǹkan mi ló lè sọ̀rọ̀ kọ́lọ́ kó sọ wọn bẹ́ẹ̀ ọ̀kadà mi dábọ̀ yìí bá wà sọ náà ni yóò sọ yóò wá sí ní ògbóni yìí ògbóni jù so ọ̀là tà náà nà. náà béèrè tèmi ni lórí àdúrà ṣíṣe tí a bá ń ka àtayá ní fi. bá dé wà lórí kan lórí ìforí kalẹ̀ ànábì ní àwọn kakọ̀rọ̀ àti lórí ìforí kalẹ̀ àwọn tó bá yẹ pé rọ́bà àti tẹ́fẹ́ ka yẹ àníyàn àdúrà lè bá ní níbẹ̀ àwọn àbá ní kò sí tó burú torí bí àníyàn lèyàn lọ́mọ fi sírò sẹ́ni kọ̀ọ̀kan ìnáwó àmàlú. fẹ́ lómi padà bí wọ́n sẹ́ǹdì progressive ní ẹ̀rọ abẹ́ ta sókè tó fẹ́ alọ́wọ́ èèyàn bó wá ní pé ṣòwò five hundred náà ta káàdì wọ̀ tèmi ò lè ra lọ́wọ́ ẹ̀ ní five hundred yàtọ̀ pé nìyẹn nídìí owó wá ló máa rà ní four hundred àbí four fifty tó wòye ṣáàlì tó lè de irú owó tó ń ta káàdì yẹn ṣé irú nǹkan bẹ́ẹ̀ ṣe ó dà. kò owó tó ṣe yẹn ò burú àmọ́ kò sàánú sí owó tó sí kò sí tó takò torí pé wọ́n ti jọ ọmọ yìí tó fẹ́ rà ọlọ́ọ̀ni wọ̀ sọ jìnnì àmì tọ́ra asset ní ten thousand tó sì fẹ́ ta níjọ́ tó gbélé asset mi láìkí ó sì fẹ́ ta nírọ̀lẹ́ ẹjọ́ tọ́ra yóò wà lágbá yìí lọ seven thousand five hundred naira so tí ọba tún gbà yín lórí tó bá fi lè lo ọjọ́ kejì tó bá fi wá ìdánilẹ́ lọ́wọ́ kó segin ni so torí ẹ̀ ni pé nítòsí yín yẹn gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ kò ṣe dáadáa kò gba ládàá kò sánú ọmọ ya rẹ̀ kò ní gba ládàá mi yẹn àmọ́ òtún ṣe òtún yọ ọ̀rọ̀ rẹ̀ ṣe rírò lásán ní kẹsíkìnì kìí ṣe àìṣe yẹn ni kò tí ì lè di ìyá kẹsíkìnì kò tí ì lè di ìyá ó dìgbà tó bá sọ́kàn lè gbára lálẹ́ àníyàn nígbà mi so torí ẹ ìyẹn máa ń ra burú lọ́pọ̀lọpọ̀ bàbá ìyẹn máa ń ra burú síra yẹn ẹjọ́ lówó náà lè lọ gé náà kí n sì mọ̀ ká àárí kí sàkè wọn lò lẹnu bàbá jọba ń tẹ́lẹ̀ pé ibú rẹ̀ wọ́n fẹ́ lọ kó bá àwọn báyìí wà tó dáre dàpara pé àṣà àwọn ènìyàn rí o wọ́n ti yẹ ṣètò ọ̀rọ̀ báwọn ènìyàn náà ti ẹ̀ máa ń rò rò rẹ̀ súnmọ́ ń gbèkú sí ọkàn eh. ¿eh? yẹn oh, so irú yẹn ò tí pọ̀jù àti ọ̀bá ti ṣe èèyàn ó sáré sáré láyọ̀ sí kóbẹ̀ yóò pa rẹ̀ kóbẹ̀ kò sí pẹ́rẹ́mù rárá bọ̀kálẹ̀ yẹn lọ sọ̀rọ̀ àwọn ènìyàn fáwọn èèyàn ní èèyàn ti ni wọ́n á lọ sọ́lá burú gbẹ̀yìn àti nítorí ọ̀la tààrà rẹ̀. ìbéèrè tèmi ni pé lábẹ́ ìbéèrè tó béèrè kan pé ọkùnrin tó bá súnmọ́ ìyàwó ilé ẹ̀ pé ó máa lọ tàbí tó bá káwá ní ẹni tó jẹ́ tó máa lọ túbá lọ́dọ̀ ẹni tó jẹ́ ọkọ obìnrin káwá ní ọkọ obìnrin yẹn náà ti wá ń bá ìyàwó ilé ẹni yẹn náà ní nǹkan ṣe pọ̀ níyẹn wá túbá kó wá ní ẹ ìbí ẹ ṣáà ti gbọ́ máa mú yẹn lọ kébì náà jẹ́ máa mú mi lọ. ìbéèrè yẹn dàbà ìbéèrè yẹn ràn wọ́n ni ó ti yé àmọ́ ọ̀dọ̀ àwọn ẹni ikú náà wọ́n lè ṣe bẹ́ẹ̀ àwọn ẹni ikú lè ṣe kíni wọ́n lè ṣe bẹ́ẹ̀ ṣe òkú ọgbọ́dọ̀ ṣe nínú oṣù igi ara wọn. lọ́nà sẹ̀ríà kóun náà kọ̀tẹ̀ lọ́nà sẹ̀ríà so tó bá fẹ́ fẹ́ra wọn lẹ́gbẹ̀ẹ́ àyìn náà kó tó bá fẹ́ra lọ́nà ṣe kálukú ló kọ́kọ́ kọ̀yàwó rẹ̀ lẹ̀ so kọjá bí àárín yẹn sì jẹ́. ẹlẹ́ṣẹ̀ torí pé ó ti kọjá àlà ta àtàdùn lọ́wọ́ bá sọ irú ẹni yẹn kò lè gbẹ̀sán padà torí pé ìjàmbá náà ló fẹ́ bẹ̀sán sí ìṣẹ̀lẹ̀ náà ló ń tó bẹ̀sán sí ìyẹn ni pé kó lóun fẹ́ báyàwó ṣẹlẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n á bínú pa ẹni yẹn ẹni tó bẹ́ẹ̀ àwòrán sùn kó ti kọjá la torí pé irú ẹ̀sán báyẹn kọ́ ni ọgbọ́dọ̀ sá fún ìsílẹ̀ kí ó darí rẹ̀ sọ́dọ̀ àwọn ìjọba káwọn ìjọba fọwọ́ ara wọn pa nítorí pé adélẹ́kọ̀ lòun náà abílẹ́kọ̀ lòun náà òun náà ti ní àwòrán fún ọlọ́bẹ̀yàwó ẹ̀ tó ti ní àwòrán sùn so wọ́n pa á fúnra àwọn tó ti níyàwó lé sùn náà kọ́yẹ́ kó àwọn ohun ti lọ́kọ́ ó ti níyàwó lé tẹ́lẹ̀ ọwọ́ àlọ́bẹ̀ tó ti lọ́kọ́ ní àbí ọ̀tẹ̀bẹ̀ tó kọ́ lé sùn a ṣèdájọ́ tiẹ̀ fún àwọn ìjọba lọ́yẹ kún ọ̀pá kì í sòwò lọ́yẹ kún ọ̀pá ọ̀dẹ̀ lọ́nà tí fi ń pa sòkè é ṣiṣẹ́ tiẹ̀ tóun bá dáa ṣe o ti tẹ́ ẹ̀ dẹ̀ so lórí so òun náà tún ní àwọn ẹsẹ̀ mi ó ti yé báyìí torí kó nǹkan náà ní ọ̀pá ọ̀dẹ̀ tún lọ́nà tí fi pa ìlú ẹni bẹ́ẹ̀ ọ̀là tààlà àlà. sàmúlẹ̀. Jimokwa. Alitawake Moniktasada. فأتى الجمعة من اقتصد سمعة الجمعة فصلى وقدر له nísàdísì wọn dárúkọ àlùtún bẹ ṣé ìtumọ̀ ni wípé àlùwàlá ta ṣe nígbà tí àwẹ̀wẹ̀ júmọ̀ yẹn tí a lè fi kírun júmọ̀. Eh, ìbéèrè mi nípa lẹ́tọ̀ tẹ̀sí last week. الذي استدعوا كرك من اقتصر ثم أتى الجمعة فصلى وقدر نعم fẹ́ bẹ́ẹ̀ pé àdísìnsìn wọn ọ̀dà ọkọ̀ àlòdùn rẹ̀ ṣé ìtumọ̀ ẹ̀ ní pé àlọ́ àdáta ṣe nígbà tá a fi wẹ̀ ṣé a lè fi kírun jùmọ̀. Ah, èyí tí ọ̀hún nípa lè fi kí ọ̀tá àwọn míì máa ń tú bẹ́ẹ̀ nítorí pé ìwẹ̀ ẹ̀jẹ̀ máa nù ìwẹ̀ tí a wẹ̀ láti fi ṣèmára ni kìí ṣe pé a fi ṣèwé ọ̀ràn èèyàn tá a fi ìwé ìmọ́tótó ni ọ̀sàbùlà kìí ṣe ìwé ìmọ̀ra fún nǹkan kan tí ó jẹ́ ọ̀ràn èèyàn tọ́lọ̀ ní a ṣe ìwé ìmọ́tótó ni torí ẹ̀ làwọn afáàfin ṣe yàtọ̀ láàrin ìwé jẹ́nẹ́bà àti irú ìwé báyìí ká ní jẹ́nẹ́bà làbá wẹ̀ á gbé lọ́mọ kíláàsì dàrẹ́tì tàbá wẹ̀ tán bẹ́ẹ̀ àlelọ́ fi kírun ó wà náà àdìsẹ́ àìsà bẹ́ẹ̀ wọ̀tẹ́lẹ́yìn náà ẹlòmínú sùn wọ́n máa ń jọ́ ìwé lẹ́yìn náà máa ẹ̀ èyí tó súnmọ́ jù ni pé gẹ́gẹ́ bí àwọn tí ó gbà pọ́nà yẹn so kéèyàn fẹ́ kan lọ ṣe àlọ́ àdámi èyí tó súnmọ́ ni nìyẹn tó ti yẹn nísìn but àwọn mí gbà bẹ́ẹ̀ náà afá bẹ́ẹ̀ ìpè àlè ṣe é pé ìwé tá a bá wọ̀ yẹn náà lálọ́ fi kírun. ẹlẹ́kẹ̀jì ni pé máa ka sí àwọn fídíò tí àwọn lè gbára lé àtàwọn tíra àdéhùn náà náà ti ṣe pé máa rí não ṣàpòwe. não bem menino ìbéèrè mi ni. ọ̀hún ní báàbò wítìrì. ẹ màá ní báàbò wítìrì. mo máa ní báàbò ṣàpòwe. ìbéèrè mi wá não ṣàpòwe ṣàpòwe yẹn náà. ọ̀hún não não àrí wítìrì. náà náà. ìbéèrè não ni pé não anamsan ra àlọ́sán ò sọ kankan nípa ṣàpòwe ni àti pé tó o bá sọ bẹ́ẹ̀ kí ló ti ó bá jẹ́ nǹkan nínú ẹ̀sìn wa. àkọ́ni pé lárúbáwá ni ọ wọ́n fi ń sọ ṣáfù àti wítìrì so wítìrì gẹ́gẹ́ lọ́wà nínú ẹ̀sìn wa àmọ́ ṣáfù èyí túmọ̀ rẹ̀ ni pé nǹkan méjì nǹkan mélòó nǹkan méjì ọlọ́ni wà ṣáfù èyí wà ní wítìrì so gbàtọ́lọ́ba nínú sọ́ra wọn nìyẹn so wọn kàbí sọ pé méjì ni nítorí pé yọ̀dá wọn fẹ́ kí wítìrì wa ní mẹ́ta tí wọ́n á lé pé ká sálámà lérí méjì ní abẹ́pẹ́ ní ṣáfù ọ̀hún àṣẹnimi laba lásán nìyẹn o ti àwọn atukẹ ọkan lé ọwọ ajẹ kínní ọjẹ wetí tàbá kí mẹyẹta pọ lẹẹkan náà wítìrì lásán náà ó pè tàbá kí márùn pọ ọtí wítìrì lásán náà ni tàbá dà kí ni méjì méjì tàbí sálámù lé lẹẹkarùn wọn kò yẹn ní ṣáàbù ṣáàbù àṣẹni méjì méjì lábá lásán nìyẹn ẹgẹdẹ ní sìn kò lọ sẹni tó máa takò nínú ẹsìn níta ṣe gángan ìtumọ rẹ ni wọn mú jáde bàtà sálámù rẹ ní méjì méjì sóde yẹn nísìn ìtumọ̀ rẹ̀ ni wọ́n mú jáde wọ́lá ọ̀tá àlà àlà. ẹlẹ́kẹta ni nípa yíyan yọ náà pẹ̀lú sátìràmọ́ ṣé lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ká máa ròyìn ọlọ́run pẹ̀lú ẹ̀. kí ni ìtumọ̀ sátìràmọ́? sátì bọ́dì ràmánì ọba ràmánì. lára tí èèyàn máa fi ṣe kúfúrú sọlọ́run kí wọ́n ní sátìrà ó kọjá lọ́wọ́ bá jẹ́ kí èèyàn máa pọ̀ lọ́wọ́ owó ẹjọ́ máa pọ̀ lọ́wọ́ bá ló kọ tí ọ̀jẹ́ ń wa èmi ọlọ́run ní orúkọ tó rẹwà sọ̀kẹ́ni kan wá jọyọ̀ orúkọ méjì wa kọ̀kọ́ wá pè ní orúkọ ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ọlọ́ni wàgàrú lẹ́dínà yóò lè ṣèjú na fi àsìmá ìyìn ọlọ́ni ẹ̀yin mùsùlùmí ẹ pa àwọn tó ṣe pé wọ́n máa ń tú orúkọ ọlọ́run ọba sí ìdókòtù tá máa ń sọ orúkọ ọlọ́run ọba lọ́kọ tọ́lọ́run kọ̀ jẹ́ fi rú wálẹ̀ ọ̀jẹ̀ ìyá inú náà wọ́n wọ̀ kan yín ẹni bọ́lọ́run ọba ní sátìrà mánì tí ọba sáré tọ̀ sọ kò sáré tọ̀ yìí sọ kí ló kọ́ra nìkan sọ kò sí kọ́ra nìkan sọ irú ẹni bẹ́ẹ̀ gèfèrí ní fi ń ṣeré o ọ̀rẹ́ máa kó lórí ìsìlámù pé ó ọlọ́wọ̀n ọba àmọ́ àdéjì máa dákọ̀ záàtù fọlọ́wọ̀n ọba wa ọ̀ká wa ní ara Sadu. pé yásádù mi ò rántí kan sọ tí ọba tí wàá sádìsì tó sọ pé ọlọ́wọ̀n ọba ní bọ́ọ̀dì tó ní tọ́wọ́ ọba tó bá ní ọlọ́wọ̀n sọ kọ́ra èèwọ̀ ní káwé lóòótọ́ ìjọba náà ni pé ẹni tó bá ní ọwọ́ ọ̀dàdúkọ ọwọ́ fún wa ọwọ́ yẹn náà láti kẹ́ni ọ̀dàdúkọ fèsì ojú ọlọ́run ti kẹ́ni òun náà láàmú lọ lọ́jọ́ ti dárúkọ sáàtì òdi dárúkọ já sáàtù yẹn torí pé sáàtù máa mú papapa bọ́lọ̀ papapa yẹn kò mí ni bọ́ ara direct ó lè mú ni pé bọ́dì yẹn ọlọ́run máa lo sáàtù fún rẹ àmọ́ kì í lo kẹ́ni àníjà sáàtù mi ẹ̀ lè kárí ìsìnkú àbàkan sọ bẹ́ẹ̀ so tí o bá ti sáàdì sí agbọdọ fẹnẹ àmọtaba aládìsí tó ládìsí yẹn lálàáfíà àwọn náà fẹrẹ lẹ fún ọlọrun ọba ọlọta aláàlá náà nípa rúkìá ti fún bóyá ọmọ ìyàwó àkótó wa ní problem ní bóyá bóyá ó ní jíjìn wà náà wá ṣe rúkìá fún láti jẹ kí jíjìn yẹn jáde ǹjẹ́ ó bá islam sẹ́yà islam alábọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì nípa síríkù tẹ́ ẹ bá mọ̀ pé orí ẹjọ́ ń kírun ẹjọ́ sálàmù síra yín ẹjọ́ ń pàdé mọ́sálásí àá mọ̀ pé ní ìṣẹ̀bọ̀ kọ̀ọ̀fán tí ó sinú pé bóyá kí ní sórí ẹ̀wọ̀n síyàn kí ẹ̀ lè pèrò ẹ̀ náà kí ẹ̀ sọ pé ọlọ́run sọ fún àlẹ́ mọ́ sàlásàlá pé wọ́n tó bá ṣẹbọ sí tó bá ṣẹbọ sí mi ọlọ́run máa bá ṣẹ́ rẹ jẹ́ sókún á ní àwa táwọn síwájú àtàwátà wà á sì pé ìjọba k kírun lásán ni o lọ́dọ́kọ̀ lasani o o lọ lásán o yẹ kò ní mú àbí wò ó. náà ká ni àdúrà kan látọ̀ nú alukur'an àti nú súnà nàbì kéèyàn wá ṣe fẹ́ni rẹ̀ abẹ́ni tí bá kọ lára ẹ̀sìn wa a gbà fi ṣe nìkan ni. Kani, kó lè lọ jẹ́ mídíà téèyàn bá fẹ́ ṣe ẹ jọba pé méjì ń tó burú náà ni ó ni ọmọ ìwì àwọn yòókù kan lè gbà mú ìyẹn lọ ọ̀nà súnà àwọn yòókù lè gbà rẹ nìyẹn mú kọ́ fi máa jà pàtà ìyẹn lọ́nà súnà àmọ́ kí gbogbo ọjọ́ mọ́ wá wí báwọn pátipàti kan máa ẹnìkan wà wí àyànkọ́ máa kọ́ máa dáhùn ó ti yé nìsín ẹnìkan máa wí àyànkọ́ máa dáhùn ìranu ni wọ́n ń ṣe o àwọn gan-an ẹni tó yẹ kó ń ṣe rúkìá fún ṣèlú àtàrà pé ìranu ni wọ́n ń ṣe àwọn gan-an nídìí rúkìá wọn láwọn ṣe fún yẹn ṣèjọba ti wá wí bísímìlá bísímìlá bísímìlá ilẹ̀ sí bísímìlá ilẹ̀ rí ìrọ̀rùn àwọn so ìrọ̀rùn àwọn nù yìí wọn ò wọn ò ní súnà sí ó ti torí ẹ ká jìnnà sílò àwọn èèyàn bẹ́ẹ̀ so ìyẹn báyìí ẹni tí ń ṣe ṣíríkù wọn ní sáà lè bá sọ̀rọ̀ ìpìlẹ̀ náà ni ká bá ọgbẹ́ ni tí máa ń ṣe àìdá ká bá wọn sọ̀rọ̀ ká pè wọn sákèésì ìyẹn lọ́gẹ́lẹ̀ sí bẹ́ẹ̀ lọ́dọ̀ wa dandan sì ni fún wa ká ṣe àmọ́ àṣìbá bá ṣe lágbára mọ́ tá a bá lè lọ́wọ́ ká lu ẹni tá a bá lè lẹ́nu ká lu ọkàn èyí tá a bá fẹ́ lò kálẹ̀ nù làwọn fẹ́ lò náà a gbọ́dọ̀ ẹ̀kọ́ mọ̀ tẹ́ni yóò fi gbà ó máa ní method of eh, presentation so tí yàrá bá present kò sí ẹ̀kọ́ present so bí presentation yàrá bá dáa ó ṣe kí ọ̀rọ̀ yóò fa wàhálà àmọ́ tó bá dáa náà tí ọba ti ẹ̀bínú wọn bá ní ọ̀sẹ̀ kínní wọn bá ní òbínú ma kí ó gbé kalẹ̀ bó ṣe ẹ̀kọ́ gbé kalẹ̀ pé ah mo lè fẹ́ràn yín gan o ẹ̀kọ́ rọ̀ wá náà wà ní ọ̀tún mo rí kíní kan tí ń bà mí jẹ́ látọ̀dọ̀ yín mo dé àwọn kìnìún yẹn ó sì kẹ́wéyà ẹ̀ lákèsí rẹ̀ ni so nǹkan báyìí báyìí mo gbọ́ níwàásí àbí mo kà á níwàásí àbí mo kà á nínú ìwé nínú tíra pé téèyàn máa ṣe báyìí téèyàn máa ṣe báyìí báyìí báyìí ni ó jà sí fún un ó lọ́ọ́ sọ báyìí báyìí náà bí báyìí òṣùwọ̀n ẹ̀rí pé kìnìún yẹn ó súnmọ́ pé rà pé ẹ̀ ń ṣe fẹ́kẹ́ ṣàkíyèsí rẹ̀ ọlọ́mọ bá ṣe ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ o so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ọ̀bẹ bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ sọ́run bá ní lóòótọ́ bá jẹ́ nìyẹn ni kò ní sọ fún ọ pé kí wọ́n tó bí ọ òun ni mo ti ń ṣe òní sọyún ẹgbọ yìí báyìí àwọn tó lọ́wọ́ fẹ́ sàmì rèé nìkan wọn ò tí ì fẹ́ àwọn ìwọlé ọkọ dáhà ti ń ṣe léyìí wọ́n á sọ fún àpé tá à ń ṣe ọ̀dà níta àwọn afá wa ṣe dábì kú lélẹ̀ mọ tẹ̀lé bàbá alágbájá mọ tẹ̀lé báyìí tó fi kú ni ìdí ń ṣe nù ẹ wọ̀ rẹ̀ láti gbá sẹ́tà ń ọlọ́kọ̀ sọ wa mẹ́rin ọlọ́tọ̀ àlà ṣe kẹfẹ́ tó máa ń ṣe dáadáa láyé tó lè gba islam kó tó tó ṣe obìnrin ní ládàá. kò ní ní kankan ẹni tó ṣe kẹfẹ́ tó fi kú kristian tọkọ mọ́ṣáláṣí tó tó tó ṣèlérasá mùsùlùmí kò ní ṣe kí ni kò ànípasàrà àwọn ànípasàkà wọn lọ́wọ́ wọn ànípa owó tí wọ́n ná torí pé kí ni kò kínú bọ́ lọ́wọ́ bá wọn ṣùgbọ́n lọ́wọ́ gbọ́. arábìnrin kan lọ́ba náà bí jọ kan lọ́la àlọ́ sànà. ó ní bàbá àwọn kò sẹ́ni tí wọ́n máa ń lù mọ́ka olówó ni kò tó wá lówó lásán olówó tí máa ń tọrẹ ni ìmọ̀ ń tọrẹ gan ìmọ̀ ń tọrẹ ó lè tọrọ ju abiola lọ wọ́n tọrọ kò sẹ́ni tí wọ́n máa tábàtì wa lówó tó lòmọ kàdé gba ayé wọn yìí ti máa ń fáwọn yẹn ló jẹ gan ọmọbìnrin yìí wá wò pé àwa yìí ló ti kú káná bí o tó dé yìí obìnrin ló ti bàtì láàmú yìí kí bàbá mi ṣé bàbá mi náà dọ̀bà àlejò ń nàṣà torí káná bí náà gbúrò bàbá náà òun náà wà pé èèyàn ni àwọn ilé àá bí ẹ bá lọ ọmọlúàbí ọmọlúàbí kan tó tó tó lé yóò sì mọ níbi kí yóò fi owó sí dáadáa tọ ọ sí àwọn àmì wọn wà lè jẹun náà ànábì ni àkùnrin wà lè jẹun náà torí pé lámì àkùnrin yàrá ọmọ rọpẹ kìfìrì l kọ̀sọ́jọ́ òbéèrè ọlọ́wọ́n ọba oríjì mẹ́rí ìyẹn ni pé kò pé ọlọ́wọ́n ọba lọ́lọ́wọ́n ọba rẹ̀ tí wọ́n àtọ́ra àforíjì tó mọ̀ wá sí kẹ́ni tí wọ́n wá sí dáadáa kò nígbà pẹ́ tó fi rántí ọlọ́wọ́n ọba ẹbọ ní rántí sòtórí ìdílé bàbá rẹ̀ yóò rà sínú nani iná ní lọ iná ní lọ tààrà bàbá àwọn rè lé o iná ní lọ yóò lọ léyányá ni inú islam ẹ bá ṣàdúrà fún o má ṣàánú rẹ̀ rárá á ṣàdúrà fún náà ni irú àdúrà wo nu irú àdúrà wo nu èyàn kì í ṣàdúrà fún wọn mo rò pé ẹgbẹ́ ìwà yìí ọkàn tó àwọn ọmọ rẹ̀ tí wọ́n bẹ láì ọlọ́ba islam mọ̀ wọn àdúrà tó ṣe nù àwọn ọlọ́run ṣe kún ní sinmi fún ìṣọkúṣọ lọ́sọ̀ọ́ ọlọ́ba ṣẹlẹ̀ ọmọ àdìgẹ́ náà ó ṣe dára púpọ̀ ah, dára táwọn mùsùlùmí gan ò lè ṣe fúnnù lóyè ó ṣe é á ah, ọlọ́kùn mm, ọ̀gbọ̀rọ̀ sọ o ti kú tó kótó kù láyé àdúrà tó ma sèmi ní ọlọ́ba aṣọ di mùsùlùmí àwọn ti kú láyé tán ọ́ àlékún ìyá ọlọ́run ṣe fún ni wọ́n bá lè wí ìwọ̀n gan wọ́n jẹ́ bí àwọn ẹ̀dínlẹ̀ sáàpù tẹ́lẹ̀ àmọ́ wọ́n lè wí ìwọ̀n mẹ́ta àwọn mọ̀lẹ̀ àwọn bá mẹ́lẹ̀ ti mẹ́lẹ̀ ọlọ́ba aṣọ di mùsùlùmí tó kú tó ma sọ wọn náà wo dára sí islam lè gbàgbé táyé òkè parẹ́ kò sẹ́ni tó gbàgbé dára sábò tọ́ ní bùsè fún islam àwọn ìyá gèbèrè kúlẹ̀ ayé rẹ̀ ni ọ́n sì ní ọ́n ìyá gèbèrè kúlẹ̀ ayé rẹ̀ ni ó sì ìyá gèbèrè kúlẹ̀ ọlọ́sìn lọ́wọ́ rà sínú lọ́nà ni dáadáa tó ṣe yẹn ọ̀sẹ̀ kí ni kọ̀ọ̀kan tó ní gbẹ́jọ́ yọ̀ dáadáa yẹ ó wúlò ló ṣe yìí nítorí dáadáa yẹ ó wúlò òun ló ṣe kí òun ló ṣe yìí torí ìdí èyí ẹni tó ṣe dáadáa tó náwó tí ọgbà ọlọ́run bá gbọ́ kò lè dọ́mọ àdìjọ́ náà kọ́nà kọ́ sọ́wọ́n mẹ́ ọlọ́ọ̀tà alára. ní ìdèbí wípé ẹ sọ fún wa pé téèyàn bá kú kò ní kó máa ṣe ipa tiẹ̀ wípé ká má máa jẹ oúnjẹ ọjọ́ mẹ́jọ àmọ́ tí òbí èèyàn ó wá kọ ilé so wá lọ pé kọ́ ṣàdúrà sílé yẹn wá pa ẹran ó sùn oúnjẹ ṣé èèyàn lè jẹ oúnjẹ àbíyàn lè ẹsẹ̀pá sí ilé. wọ́n ṣàdúrà síbẹ̀ wọ́n ṣàdúrà síbẹ̀. lẹ́yìn bá kọ́lé tán èèyàn lè dúpẹ́ fọlọ́wọ́n bá kó ṣe jẹ fáwọn èèyàn àmọ́ kò ní ìdíkẹ́ ṣe special dua kan fún sí ilé yẹn tẹ́wọ́ apá àwọn èèyàn kan wá ṣàdúrà ìyẹn bí díà nìyẹn àdúrà tẹ́ lè ṣe òun làdúrà tí wọ́n ṣe lé àwọn ara rẹ̀ tánàbí ni pé tàbá ra nǹkan tuntun ká wí gbólóhùn yẹn tó kò ní di káwọn yẹn segin àmọ́ o lè pa àwọn yẹn kọ́lọ̀ sórí fún ọkàn wa jẹun níbi orí yẹn eléyìí ò sì ti òwúrọ̀ bẹ́ẹ̀ tí ó sì ní ìjàgbá kàkà ara ó ti yíra yìí so wọ́n lọ ta ara rẹ̀. wọ́n sọ wá ibi iṣẹ́ òfàwọ́ wọ́n gbogbo wa ìkọ̀ fún àwọn àtọ́jú ìkọ̀ fún àwọn òṣìṣẹ́ àwọn àtọ́ ìkọ̀ fún àwọn òṣìṣẹ́ àti ìkọ̀ fún àwọn ènìyàn wọ́n ń pè táwọn ènìyàn yẹn àwọn àwọn àtọ́jú àti àwọn ara títí ẹ̀ ń papọ̀ ní bí òjíṣẹ́ yá bẹ́ẹ̀ yá ló sọ bá kọ́ bá kọjá wọ́n ń pè táwọn ènìyàn ń gbọ́dọ̀ bá sọ pé máa náwó síbẹ̀ àwọn agbáwo síbi àsàlátò ti ti rẹ̀ mọ́ ti anábẹ́ ọlọ́run wa. Àwọn àlọ́ ìbéèrè kejì pé ṣó dájú ọ̀pá òògùn abúlé wọn yẹn ọgẹjì ẹnu class nígbà yẹn wọn wá jáde tẹlẹ àwọn wá sọọkù kan báyìí yíyá tí wọn á miss class báyìí wọn máa kó òun dojú òun dojú ṣọdá tẹ máa wọn báyìí. akọni pé ṣé òtẹlẹ gbọ́ wá sílẹ̀ so kẹ́ ẹ ṣe ẹni tí ẹ máa gbọ́ wá sílẹ̀ náà náà àwọn oníṣòwòsàn àgbáyé ni kọlọkọ sọ abẹ tó bẹ́ẹ̀ wá ti gbọ́ àṣírí yẹn ó ti bẹ̀ máa tẹ̀lé rí ibú díẹ̀ díẹ̀ torí pé owó tí o sí ní owó tí ò sí òun ló lóhun ni kí ni àwọn ẹlò pẹ̀lú ìrún mẹ́ta lọ́wọ́ anábì ọ̀sọ́ fún akérò mẹ́ta ní bẹ́ẹ̀ o ó látara àhìn àṣàlá tún mẹ́ta lọ́wọ́ anábì ọ̀sọ́ fún akérò mẹ́ta lọ́wọ́ o kò síbi tó ti kà á èṣù lọ́rọ́ fún un torí ẹ̀ kéèyàn jìnnà láti mọ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ọgá ní owó tẹ bá ń ná ni àṣàrà àtúntì àwọn ànábì ọlọ́run so gbogbo nǹkan yẹn ò nítumọ̀ àwọn ọ̀rọ̀ agbárí agbárí tó ti kú tó ti dagbárí ẹranko irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́lọ́kọ́ sọ wa bẹ́ẹ̀ o ẹ má mọ̀ bó wà sí rẹ̀ mọ́ kì í ṣe irú àwọn tó lè fi yàn mọ́nà ó ti yọra sùn gbogbo tí ọ̀dà ni máa ń sọ láburú táyà bá sì là káyé náà yẹn wọn pé gbèsè táwọn lè bọ́ wá sí wọn pàtó ni pé téèyàn bá fẹ́ jẹ́ èèyàn tó fẹ́ jẹ́ èèyàn pàtàkì láyé wàá jẹ èèyàn kó tó jẹ́ ṣebí àwọn èèyàn sì ń gbọ́ wọ́n á sábà kan lórí ti sọ gbogbo wọn náà tẹ̀lé wọn sùn kẹlẹ́rì ibú lé lẹ́yìn sẹ́ni ẹni tó bá ti jẹ́ lérí ibú táwọn èèyàn bá tún kẹlẹ́rì ibú ni ajẹ́pẹ́ ni tí yóò mọ̀ òun náà òun náà ẹlẹ́rì ibú wọn ni pé èèyàn jẹ èèyàn kọ́tọ́ di kíni. sórí ọlọ́ba tó wá ní bàbá rẹ ni wọ́n pa àwọn pàjẹ́ kótó di pé kótó wà pé eléyìí gbé yẹn pàtó gbé yọ kàkún eléyìí gbún bá wọn tí ń sọ̀rọ̀ yẹn tó tó bá ń bàbá àti tó bá pa tó lóun làbẹ́ fi jẹ́ èèyàn báyẹn ló tó bá pé eléyìí gbún ni ọlọ́kọ̀ sọ wọn bẹ̀rù ẹ̀rọ mú gbọ́dọ̀ wá síra ẹ̀ máa ẹ̀rọ máa wo ẹ̀jìnà síbẹ̀ kò sí ní tọ́jú báyìí nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì ọmọ tí ń jalè àbí tí ń mú nǹkan tó ti wá stọ́ọ̀pù rẹ̀ tẹ́lẹ̀ àwọn tí wọ́n tún rò sí kọ̀dá wọ́n dáhùn náà ti mọ̀ pé kò ti jalè mọ́ yẹn ká má rọ àbúrú sí wọn àmọ́ wáyé pé ẹ̀ bá mà kọ́ jalè ẹ̀ sì ròyìn rò tẹ́lẹ̀ wọn mọ̀ pé bóyá òun kò jalè mọ́ yẹn kò ti stọ́ọ̀pù olè yẹn ẹ̀ mà àmọ́ tó gbẹ̀rẹ̀ kó náà ni mo ti tẹ́lẹ̀ ló jẹ́ sí kíni ló jẹ́ máa rò sí ẹ̀ sí rò ẹ̀ tí gbẹ̀sẹ̀ torí ẹ ló sì ni ẹ sọpọ ẹ lójoojúmọ kó wọn nìkan ni òun ló ṣe òun náà ló ló ṣe nǹkan tó fún ọ rò pé òun tí ọba ṣe rí náà ni wọn ò ní sọ pé wọn ò ní sọ ní nípa pé òun ni torí òun ló kó bára rẹ àwọn ọba yẹn bá dá àwọn olóko ti jalè mọ kò wú abú mọ torí ọtí nǹkan mi bá ṣẹlẹ̀ ẹ̀ka jókòó ní ibẹ̀ ẹ̀sìn mọ́ tì mọ́ torí pé ìmọ̀ tì mọ́ yẹn ìyẹn fi ń jàǹbá rẹ níbẹ̀ kọ́lọ́kọ́ sọ wá bẹ́ẹ̀. nǹkan wọ̀nyí béèrè mi ni pé kí ni ìdájọ́ mùsùlùmí fẹ́ pé olówó ni wọ́n á pe àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta pé kọ́ wá ṣàdúrà. aburú ní ṣe ó lè ó ń dìgẹ̀ fèrè lọ́nu ó túmọ̀ sí pé ó bìlí fún inú àwọn èèyàn náà ìsúkọ̀rọ̀ jẹ́ mùsùlùmí kó tó máa ní ìdá méjì pé ẹ̀sìn kan tó ń bẹ tó tó dáa má ìtumọ̀ rẹ̀ ní pé kẹfẹ́ lẹ́yìn ẹ̀gọ́ bẹ́ẹ̀ ká bá jẹ́ mùsùlùmí tó tó wá rò pé ẹ̀ àwọn kiri yóò náà kàn wípé náà ni mí náà wà lè jẹ́ náà nu wọn bá a wọ́n ká ti di kẹfìrí torí pé ọlọ́run kẹ́kẹ́ jẹ́ni tí ó ní ìpinnu lérí pé kò sẹ́sìn míì mọ́tọ́kọjẹ́sìn islam ọ̀gbọ́dọ̀ dáàtú rẹ̀ tọ́ba tí wọ́n ń dáàtú rẹ̀ wọ́n náà ti di kíni ó ti di kẹfẹ́ nínú kọ́lọ́kọ́sọ àmì torí ẹni pé àyè dáàtú ọ̀gbọ́dọ̀ gbàgbé kò sí kó sí fẹ́ tó nu kiri yóò sẹ́ kò sí dáhà tó fẹ́ ní kò sí kí àwa rí olórí kan ní sìn kọjá kiri yóò kọ́ wa tún nàìjíríà sí kí nàìjíríà wa dà gẹ́gẹ́ bí sáwọ́dí kó gẹ́gẹ́ bí kíni kí gbogbo àwọn agbádùn bẹ́ẹ̀ káwọn agbárùn bíi ìrànú ṣúgà káyọ̀ mọ́ arúgbó pé áá wọ́n yìí ṣe é tán ètò ṣe áá káì àlejò náà tàbí lè ti dúró náà ẹ̀wọ̀n tó ṣe táwọn mùsùlùmí ṣe ti ó ti sọ̀rọ̀ gèbèrè lẹ́nu àlejò náà lè dúró tó bá kú bẹ́ẹ̀ tó bá yẹ kí ni. sì dá sọ̀kalẹ̀ fún yín kuraani ló ní wọn ò ní jọ́ ọmọ àlìjánná ọmọ náà wọ́n jẹ́ ìwọ ó sì wá sí kẹ́ni ó sì wá gbà pé ni ọlọ́run jórí bẹ́ẹ̀ ọ̀nà tààrà anabi o tó dé sàlàsàlà kánabi o tó dé anabi àwọn kírísítẹ́nì gbà yẹn máa wà nìyẹn nabi kánabi o tó dé anabi ni o àwọn díẹ̀ nù àwọn kan máa wà nìyẹn náà nù àwọn kan ò ní wọ àdìtẹ́ náà nígbà táwọn ibi ti dé ní so gbogbo kírísítẹ́nì ò lè wọ àdìtẹ́ náà látara pé wọn gbà fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam so bó ti jẹ́ ni ọlọ́ta. ara ní bèrè lọ́dọ̀ àwọn obìnrin. ọ̀ya ẹ ẹni tí ó kí ọlọ́kí tó sì wẹ́ kọ́ lọ́n àwọn ni pé etí ò ní jẹ́ kí káàrò àti ẹ̀ máa wọbẹ̀ ni ni ẹni tó bá tọrọ àdúrà lọ́jọ́ jimá lásìkò kan tọ́lọ́ bá fi sìkò ní àsìkò yẹn ẹ wọ́n á ní sóbìnrin náà lè wàhùwà ìsọ̀lì tí sì ń kírun lọ́wọ́ tẹ́lẹ̀ kí ni tí ń kírun lọ́wọ́ irun yẹn sì ní anabi sọmanu mọ́láṣí ni onítọ́wọ́ abẹ lọ́wọ́ bọ́ lọ́wọ́ gbà káríkọ̀dà kírun náà ní ìrètí ìrun ni ayẹ́pẹ́ ìrètí ìrun nínú mọ́sálásí obìnrin tó wà ní nísìn òun lọ ni nísìn ìrètí kí oúnjẹ tó gbé kaná kó jìnnà sọ àlè kápá ní tẹ́sẹ̀ kí ni tí ń kírun tó yẹ kó ń yà lọ́mọ lásìkò lè gbàgbọ́ àdúrà yẹn ọlọ́ tààlà nù. sóyè ẹ́ hmm. àní tó bá fẹ́ gba aládàá tìyẹn náà sábà pé tó bá wà nílẹ̀ nísìnyí kí ni wíkì ń lọ ìkàmí nísìnyí tẹ́ kí bí retí èrò ń retí oúnjẹ ni àbí retí kọ́ wọlé dáa ní so ìròyìn yẹn ti kó lára rẹ̀ kó lè kó náà kọ́ wọn lásì kọ́ wọn kírun gbà wọ́n kí sá burú fún un sọ́dọ̀ yẹn ọ̀ya. dẹ́sẹ̀ ó ṣe tí ọ̀dà ọ̀ sọ̀rọ̀ ẹlẹ́ni wá sí ọ̀wá sí kínú ń sọ̀rọ̀ kọ̀dá irú àbí ọ̀dà àti pé kọ̀dá kéèyàn ọmọ sẹ́pẹ̀ náà ó bá yẹ kó gbogbo ara ní àmọ́ sábà kó sínú èkó tẹ́yìn bá ti sẹ́kẹ̀ ní àmọ́ kọ̀dá kí mùsùlùmí ọmọ sẹ́pẹ̀ so lóòótọ́ èèyàn lè sẹ́pẹ̀ tó bá nídìí o kìí sì wọ̀ náà ní kó sẹ́pẹ̀ o nípìnlẹ̀ o àmọ́ àgbọ̀rọ̀ jẹ́ kó wọ́n mọ̀ wá ní bàbá ilé pé ẹ wo ẹ wá tẹ̀lé báyìí pé lámàṣẹ́ mùsùlùmí ẹ̀ sí báwọn òkú túmọ̀ sí pé mùsùlùmí wà lè ṣépè tó bá rí ìdí èpè láti sẹ́ torí ànábì náà ṣépè báwọn kan ẹ gbọ́ mi nígbà tí wọ́n ní ìdí èpè láti sẹ́ fún wọn pàápàá jùlọ àwọn gèfèrè kan kọ́lọ́kọ́sọ wà ní ibẹ̀ torí ẹ irú mùsùlùmí bẹ́ẹ̀ kò ṣe é dá ẹni tó ṣe tí ọ̀dà ọba wí tí ọmọ rẹ̀ wá ṣe tí ọba wí èyí ṣàbòsí fúnlé ara ẹni àmì ìtọ́mọ̀jù ni pé tó wáyé kó bá bá wí lérí ẹ̀tọ́ sẹ́ńgọ́ wọ́n sọ̀rọ̀ sí tọ́rọ̀ ẹ̀rọ ṣe bíbí ẹni yẹn tí ọ̀rẹ́ sọ̀rọ̀ àsọjù ẹni yẹn lẹ́sẹ̀ lóòótọ́ ni nítorí yẹn ṣe níbẹ̀ yẹn kò tí ì sàbúrú tọ́mọ rẹ̀ tí ọ̀wá máa bá rí òun ní sira rẹ̀ ń ba àlèkè á máa àrẹ̀ jẹ́ àmọ́ yẹn sí pé ní èpè ní sẹ́ ní sí pé bọ́mọ ọlọ́mọ kò sí pé bọ́mọ tiẹ̀ ìbẹ̀rẹ̀ ló ti kí ni ló ti jára bó sí wa ọmọ rẹ ọmọ rẹ ọmọ ọlọmọ sí nǹkan ọ̀nà ọmọ yẹn wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ tó ṣe dédé rẹ̀ kò sára bó sí mẹ́ẹ̀ o kó fún ni tó fi tiẹ̀ ni tọmọ rẹ bá wá sí tí ọ̀wá bá rí ọmọ rẹ ní ọmọ yẹn mà òun ní ọmọ yẹn yọ ọmọ jẹra látara bí kò máa bá rí tó bá padà yá òun náà padà kéré nǹkan yẹn torí pé ọmọ ní kẹ bá rí kọ́sẹ̀ kẹ bá rí òun ní máa tún ọmọ ṣe àmọ́ òòlù bọ́ máa rí ọdún mẹ́ta rí ọdún mẹ́ta bọ́ máa rí ẹ̀kún mi lẹ̀ òun ṣe ìgbẹ̀yìn ní máa ń dun kí ni wọ́n máa ń pè olóko àdá ìgbẹ̀yìn ní máa ń dun olóko àdá ìgbẹ̀yìn ni wọ́n rò tó mọ̀ wá dàgbà náà báyìí ó rí pé ọmọ yẹn wà yá yóò ayá yàkuyàku àbí kọ́ máa mọ nǹkan ṣe lé ọkọ ọkọ ti jáde láì jẹ́ pé láì jẹ́ pé ọkùnrin náà ni ẹni pé kọ́ máa ṣe kiri kọ́ máa wúlò ẹ gbọ́ kọ́ máa wúlò káwọn ẹ̀wọ̀n kan ṣe kọ́ ní kí ní wọ́n ṣe báyìí òṣìṣẹ́ wọn ṣe bí ọ̀tẹ̀ báyìí òṣìṣẹ́ wọn sọ̀rọ̀ báyìí òṣìṣẹ́ wọn wùwà báyìí ìwà tí ọ̀bẹ gbẹ́mu ẹni kó tó yẹ ìyọrí pírẹsidẹ́ǹtì ni wọn ló kó bá àwọ ìyá o torí ẹ̀kọ́ náà kọ́ sọ wá bẹ́ẹ̀ sọ wá láwùjọ àlà. láti pé ìwé nìkẹ́. ọ̀yà ọ̀yà tàbí àlàyé. gbígbẹ́ o ká má nígbà àwọn gbígbà wọn pé torí pé kọ̀ọ̀kan fáwọn èèyàn lómi mu láyé ọlọ́run fún gbogbo gbígbẹ́ ìyẹn tó bá fọ ọlọ́run ọba wù tó bá wọ ọlọ́run ọba jẹ tó bá wù lọ́run ọba lọ́run fi jẹ káwọn àgbà tó ti fún èèyàn lómi láyé òun náà ní rí omi mu ní àlèkè àmọ́ àlè sọ báyẹn ẹ̀kejì ni pé kò ṣe dáadáa ni so tílára yẹn ò bá kí ń ṣe ọ̀rọ̀ yẹn fún pé kó ṣe kò sẹ́ni tí ó mú un sí kọ́ nígbà ládàá ni bóyá ní dára tó bá jẹ́ pọ̀rọ̀ yẹn tó yẹ kó ṣe ni ò ṣe torí ẹgbà inú tó ní wọ́n ti pé ọlọ́run fi yà jẹ́ kọ̀ wá túmọ̀ sí pé omi ọlọ́run fi jẹ́ ìyàtọ̀ bá wọ ọlọ́run bá náà ọlọ́run fi jẹ́ ru ẹni bẹ́ẹ̀ wọ́n náà ta àlàálà. ẹ̀tọ́ bá jẹ́ gẹ̀ẹ́fẹ̀ rí ó ti wá bàtí ó ti wá ṣe dára sílẹ̀ àbúrò ayọ̀ padà wá gba islam bóyá ó kọ́ mọ́ṣáláṣí kó tó gba islam ṣé ó yàn àgbàlá dáhùn. ọ̀ṣẹ́ o gbogbo dára tó bá ti sọ sílẹ̀ yẹn ọlọ́run bá fi sọ dìde ah, sílẹ̀ yẹn náà wọ́n jẹ́ dáadáa fún gbàyẹn náà kó àtọ́ bá sàn àbúrú kan ó ti ọlọ́run bá sọ di dáadáa ọlọ́run bá sọ di dáadáa fún olùkọ́ yóò ráyè torí pé ó ti túbà ọlọ́run yìí bá tẹ̀lé lọ́hùn ṣèyí àtìhìm asanat ọlọ́run làwọn ṣe é bú wọn àbá wọn sọ di dáadáa mọ́ àlọ́ torí pé wọ́n ti túbà kò mí sẹ́ni wọn ṣe tó yá burú tó yọ gbàlá dára sọ̀rọ̀ wọn ṣe nípa ọ̀rọ̀ tó ń sọ yẹn ṣé ó da ṣé kò ń ṣe àwọn ọ̀rọ̀. ẹni tó yẹ wọn lásìkò ló dé nítorí báwọn yòókè ń lẹ́yìn rẹ̀ tí wọ́n sì rí pé yẹn ẹṣẹ́ wò ló rí kí ń lẹ́yìn rẹ̀ onísọ̀dá àbí ọ̀dà ṣé tó wá sí yẹn wá dá ni. ẹyin kọ nítòsí náà dá náà ní tẹ̀lé náà ni ọyẹ ọkí ọyẹ ọyẹ ọyẹ ohun ìyẹsẹ́wò nítòsí ọ̀dà ó tún yẹ mọ́tíláṣí ọ̀lọ́dì nítòsí ìkọ́sí kínní ó tún dáa náà ní akuru náà níbi kakuru sóde yìí báyìí nísì káàní oní onísúnà nísì táwọn èèyàn fẹ́ kọ́ máa kírun lẹ́yìn àwọn èèyàn fẹ́ máa kírun lẹ́yìn rẹ̀ wọ́n ní kó tó bó jó súnà ní ẹ̀ tọ́ àtòrí ẹ̀yìn náà fíláṣí lódì ìyẹn láàmú abẹ́lẹ̀ pèsè ọ̀dà àbí ọ̀dà so àwọn àbí tó tọ̀ kọ̀ yẹ kọ́ yẹ láti lódì àbí tábàdì gbé wọn bá dé ó kí wẹ̀ wọn so àmọ́ ẹni yìí ó dẹ̀ pé tó ṣe ọ̀tá náà lẹ́sílẹ̀ so bí ó ṣe jẹ́ ní ọ̀nà ọ̀tá ara rẹ̀ náà. ìbéèrè mi ni pé alákọ̀ọ́kọ́ ṣé ó dáa kọ́ máa sin òkú sínú pálọ̀ pálọ̀ wípé kọ́ba lè máa wọ́n tẹ̀ kọ́ba lè máa díkejì ni pé kí ló dé tẹ́ pé tó bá fẹ́ sin aago mẹ́rin gbọ̀ngàn ni máa lọ kọ́kọ́ lọ ṣe yàrá bẹ̀ wọ́n máa máa fọwọ́ kan sàárè bàbá yẹn máa lọ pé kọ́tọ́rọ̀ láti ara bàbá yẹn ṣé èèyàn ó fojú mi àbúrò kò fojú mi. ìjẹ́ ti fún alẹ́ bèrè mi pé kèfèrí kèfèrí tó fẹ́ kú kò ṣe dáadáa rí láyé ẹ̀ nítorí kú ayé ẹ̀ bàjẹ́ tó ìgbàgbọ́ rẹ̀ kú ó wá sọ ó wá fẹ́ sọ pé láìláìlẹ́lẹ́ àmọ́ wọ́n lọ sí la àmọ́ ìgbàgbọ́ rẹ̀ sọ ó pọ̀ sọ láì lè wà níjọ́ náà àbó máa wà. Ah, ara ọkọ láì ṣe òkú sínú ilé èèwọ̀ ni ẹjọ́ bá ti ṣe ọ̀tàkùn sínú ànábì inú ilé yẹn dẹ̀ ní wòtẹ́ẹ̀lì kírun bẹ́ẹ̀ èèwọ̀ ni ìyẹn máa ń lọ sí òkú sí sẹ́mẹ́tírì ni so then ìmọ̀ ẹlẹ́bi mọ̀lódì kì í sara súnà nàgbà Muhammad ara ara nù ni ẹ àwọn tó tó wà lẹ́bi mọ̀lódì ni tí wọ́n wá lọ rọ kiri ká sàárè níbẹ̀ tí wọ́n rọ kiri ká sàárè níbi mọ́lódì yẹn níbi mọ́lódì yẹn táwọn fọwọ́ ra dáńtọ́ ra dáa bẹ́ẹ̀ èyí tí wọ́n ń sè yẹn ṣíríkù ni wọ́n ń sè kí wọ́n pè é wọ́n ń sè ẹbọ nù so ẹbọ tí wọ́n mú yàn wọ́n náà gbére téèyàn bá ti kú bẹ́ẹ̀ àdúrà foríjì ọlọ́run mọ́ ètò wọn sì yòókè lọ tọrọ àdúrà mi sàárè kò sí bẹ́ẹ̀ nìyẹn sí fẹ́ tó bá lọ́bi ṣe tó yẹn àwọ̀ ọlọ́bi sàárè rẹ̀ ká mọ́ lọ tọrọ àdúrà bẹ́ẹ̀ ìwà burúkú ni sóyè báyìí ìwà burúkú ni ni kí èèyàn ó kí èèyàn ó ṣe wẹ̀ ẹ́ kí ló ni mo ṣe gẹ̀fẹ̀ rí. gèfèrè tí ó kú tó wá pé láìlà láì ọtí àkọ́ni pé tó sọ yẹn náà ìyẹn ò ní túmọ̀ ọ̀rọ̀ yìí ni kò ní túmọ̀ pẹ́sàn tí ọba àwọn ló mú àwọn. Pẹ́sàn tí ọba péré báyìí so ẹ tí lẹ́wẹ̀ẹ́ nígbà bá tẹ̀ wá pé láàyè láàyè lẹ́la lásìkò tí ó wọ́n fẹ́ kú gangan tó dé pọ̀ bá kú lọ́wọ́ ọlọ́run ò ní segin ni kò ní gbà kọ̀ọ̀ká ní bí kò tí kọ̀ọ̀ká kó sì wà nínú àárín tọ́wọ́ awi ó súnmọ́ kọ́lọ́run ó gbà á tutu báyìí ó súnmọ́ kọ́lọ́run bá gbà kólóńgbà sílámù báyìí ó súnmọ́ kọ́lọ́run mọ́tò kó ti máa kó ká kú lọ́wọ́ irú lọ́sẹ̀lẹ̀ sí àbútọ́ lẹ́bi ó ti yé nígbà tó fẹ́ kú dáná bíi ní kó wí láàyè láàyè lọ́la pé tó bá fi lè wí òun ó fi ba jẹ́rìí gbé ní ọ̀dọ̀ ọlọ́run ọba ó ti yé kò tí ì máa pọ̀ka kúmbà yìí ó sì mọ̀ títí díẹ̀ díẹ̀ àwọn ìyá rẹ̀ ti dé lójú méjèèjì tó túmọ̀ pé tó bá kọ́ bá lọ rí ìwé ni ó súnmọ́ kí ó di ọmọ àlìjá náà so àmọ́ kò rí ìwé náà tó fi padà sọ pé òun ń bẹ lérí mílá ana ala mílá ti abi. Abdulmutalib kó ń bẹ lérí ojú ọ̀nà bàbá àwọn Abdulmutalib ó ti yé ní sùn òtúrẹ́ àwọn bàbá kan gbà sọ gẹ́gẹ́ bí alimami buhari nípa pé tó bá jásí pé ní ọba wíjọ yẹn ni sọ dáná bí sọ yẹn kó yóò bá fi jẹ́ ìwájú ọlọ́run bá yóò fi jẹ́ ìwájú ọlọ́run bá àbákò tí máa pọ̀ ká kú lọ́wọ́ ọ̀tẹ́yẹ bá ti pọ̀ ká kú lọ́wọ́ ni kò sáà bísí mọ̀ kọ́ bá àwíjálẹ̀ ọlọ́run ní gbà ó ti yóò ní sìn fèrè àwọn náà wí gbà tó fẹ́ kú ọlọ́run sì kẹ́mi. lẹ́lẹ́kẹ̀. aago mẹ́rin náà máa ṣe ṣe lè yí. wọ́n á jẹ́ aago mẹ́rin náà làwọn ṣe. bóyá tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni kí wọ́n ń sọ àdéṣe ló ní ká má sìnkú láwọn àsìkò mẹ́ta kan nígbà tó rùn bá fẹ́ yọ nígbà tí òrùn bá wà látàrí tó fẹ́ yẹ àti ìgbà tó rùn bá fẹ́ lọ wọ̀ sọ̀wọ́jà àwọn òkè bóyá lẹ́yìn bí aago bí aago kan yẹn káwọn má sìnkú gbà yẹn káwọn fẹ́ ká tó sinmi kó mọ ọ̀rọ̀ díẹ̀ mo fẹ́ fi kí láàrin sórí sí àṣírí tọ́tọ́ yóò bá ti dèrò lẹ́ káwọn lọ sí bóyá tí wọ́n wò nìyẹn káwọn lọ sí ìrọ̀lẹ́ tó di kóró wọ̀ báàgì yẹn wà ní kò sí ti òwúrò mẹ so but bóyá wọn kánábà lọ sọ di pé gbogbo àṣọ láwọn sàmọ sí kúnnù òkú ọba kú ní òru kọba kú láago méjì àárọ ó di ẹyìn àásì ká tó sin irú yìí ní pátipáti tọ́ba mú bẹ́ẹ̀ jọ́dẹ̀ sídìí kan tó dé wọn dìgbà yẹn ìyẹn ní pátipáti mo rò pé ọlọ́ọ̀tà àlàá. ń sílé aníkọ̀dá tí wọn lọ wá dáwọ́ ìrúkọ̀dá kò ní ìdíkọ̀ jòkó síbi tí wọ́n wà yẹn wọ́n dìde kó bẹ́ẹ̀ ni wọ́n lọ jòkó síbi tí wọ́n ti ṣàdúrà wọ́n dá wa bẹ́ẹ̀ wọ́n bá parí ìranù tí wọ́n ń ṣe ìwọ́n mọ̀ wá bọ̀ wá jẹun torí kó jẹ lọ́wọ́ jẹ so bí ìyẹn ṣe jẹnu tọ́ bá jẹ́ pé owó wọn wọ́n á ní owó lẹ̀ tó láti wọ́n náà wá jòkó sá so ó ti fa gbòòrò tẹ́lẹ̀ gbòòrò wá fẹ́ fa gbó ìjòkó rẹ̀ ń bẹ̀yẹ nìyẹn so ìbò wa fẹ́ ṣẹlẹ̀ nísìn pàtí bó ti fẹ́ ṣẹlẹ̀ yẹn ọ̀wá tó ń o ènìyàn tó wá ń nà ó tó ti jàǹbá mi o ti yé àtọwọ́ rẹ ló fi kalẹ̀ ní o àtọwọ́ tiẹ̀ nìyẹn ní o ọjà bá mi torí kò ní wọn ná owó o ọwọ́ àfọwọ́ rẹ lẹ̀ tán pàtọ́ wá yá wá sọ owó rẹ ló filẹ̀ so owó rẹ tọ́tọ́ bí sọ́dọ̀ rẹ sóní kó o fi ṣe kó ná síbẹ̀ yẹn kò ní o fi ná síbẹ̀ náà torí ẹ̀kọ́ dá kí n yóò síbẹ̀ ọlọ́ta rárá obìnrin. náà àwọn obìnrin táwọn bèrè bèrè. tí ọba ti jẹ́ lókòtò ọkùnrin àkọ́kọ́ nìyẹn kò sí tó burú bẹ́ẹ̀ lẹ́lẹ́kejì ni pé lópin ìgbà tí ọba ti wọ̀ ọ́ jáde láàrin ìta kò tó sí tó burú bẹ́ẹ̀ sẹ́ńgbọ́n tí mo sọ báyìí tó bá yẹ sí pé ní ọwọ́ sòkòtò yẹn ní ọwọ́ awọ jìlìbáàbù lé sòkòtò yẹn kàn lọ́gbọ́n sùn lábẹ́ jìlìbáàbù kẹ́lẹ́ ní sòkòtò tó ti rí o kìsì lẹ́gìsì o sòkòtò fẹ́ dáadáa tẹnu rẹ fẹ bí ẹnu sokoto jẹbi kánírù rẹ lọ́ba wọ̀ jáde ọwọ́ àwọn jìlìbáàbù lé jìlìbáàbù ti bò wọlé àmọ́ ilé ẹ̀kọ́ kan jì sokoto ẹ̀ wọ́n ń ṣó èèyàn mìíní kankan. àwọn ẹgbẹ́ lẹ́kìsì lọ́ba wọ̀ jáde bẹ́ẹ̀ kọ́ bá jìlìbáàbù lé kọ́mọ́ irú yìí wọn torí pé jìlìbáàbù lé padà sí òkè so lẹ́gìsì sì ní kò ní tóbi lára rẹ̀ yọ́lẹ̀ mọ ẹsẹ̀ rẹ̀ ni bíi sọ́ọ̀sì náà ni ẹni tọ́wọ́ sọ́ọ̀sì jáde tó bá tọ́wọ́ ọ̀balẹ̀ sọ́ọ̀sì ló fi gbé yòókù ọ àwọn jìlìbáàbù lé so ti díìlì bá ń pa sí ilẹ̀ ilé ọ̀sẹ̀ lẹ́wẹ̀ sọ́ọ̀sì ni wọ́n máa rí yọ́n dẹ̀ máa fẹsẹ̀ lẹ́sẹ̀ rí náà torí ọgbọ́n lóbìnrin náà bá wọ̀ sábẹ́ ọkùnrin jẹ́ tí ó bá a lè ntí ó bá wọ̀ sábẹ́ náà abẹ́ ìdìbò àkọ́kọ́rọ̀ jẹ́ kẹ́lí ntí ó bá a lè so torí pé tí ọba bá a lè tí jìlì bá bá sí òkè ọ̀rọ̀ kí jìlì bá bò sí òkè àjọsí pé níwọ̀n òwúrẹ́ náà máa rí dàrẹ́ẹ̀tì kí ló sì yẹ kọ́ máa rí aṣọ tó bá ìgbà yẹn torí ẹ̀kọ́ bá mu kí awọ bíi lẹ́gìsì yẹn já jáde tóbìnrin bá wọ̀ ọ́ tọ́nà ọba ní kára rẹ̀ ó sílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fún yẹwájú ọlọ́run bọ̀tara rẹ̀ bá sílẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ kó léwu fún torí pé òun náà ti mọ̀ pé ó súnmọ́ kára ó sílẹ̀ so àwọn àti pé wọ́n ń sí ẹsẹ̀ rẹ̀ lẹ́nu tí wọ́n náà ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ wọ́n wá ń ṣe ṣùgbọ́n ká ti wọ ìdáàbò tó bá tóbi dára jáde láti ilẹ̀ amánulẹ̀ ọkọ rẹ̀ kọ́wọ́ sokoto nínú ilé ọkọ rẹ̀ kọ́wọ́ jeans kọ́wọ́ leggings ó ti yẹ èrò tó ni kọ́wọ́ tight èrò tó ni ẹ̀ ń ṣera yín so kọ́wọ́ gbogbo yẹn tó bá wo gbogbo ẹ̀ nínú ilé ọkọ rẹ̀ tó yẹ kọ́kọ́ rẹ̀ nìkan náà ní rí ara kọ́pàdé wọn ò rí àlejò tó wá wá nù. kọ́lọ́ sáà àwọn obìnrin wa ni o ọ̀kọ́rọ̀ wọn gbọ́ yé níbẹ̀ o èmi náà lọ́dún wa gbọ́ yé àbí tọ́wọ́ ọkùnrin sọ fún yóò tún máa la gidi ọ̀ gbọ́dọ̀ wọ táìtì kò tọ́ táìtì lójú méjèèjì lójú obìnrin ẹgbẹ́ rẹ ọ̀ gbọ́dọ̀ sí kíni torí pé àwọn obìnrin náà máa ń jí sùúrù ara wọn yàtọ̀ sí kí wọ́n jí sùúrù ara wọn yìí ẹni yẹn yín mọ bí òwúrẹ́ ṣe rí nù ó ti yé ní sìn yóò sọ àwọn sọkúsọ kan pé àyà ara máa yín náà tiẹ̀ ní kíní tó báyìí so kánúwọ náà bá fèrè àdébẹ̀ yẹn ni kò ní hàn torí pé ètò obìnrin náà gbọdọ̀ láwọn ibìkan ara wọn láti ibi ìdodo síbi erukun wọn ò gbọdọ̀ mọ bíbẹ̀ yẹn ṣe rí kò gbọdọ̀ wọn gbọdọ̀ gbó kí wọ́n á sí pé tó táìtì náà ló fi gbó fún wọn gbà yẹn ní tó bá fẹ́ náà ló ṣe kíni ẹ̀ gbọ́ yé ní tó bá fẹ́ náà ni ó lò tó bá dúró àwọn sòkòtò tó mọ̀ wọ̀ yìí ló kọ́ba àdébí erúkọ rẹ̀ tó gbìyànjú yíyan táìtì àmọ́ wọn náà ti máa fún pààyàn ló bá wọn lójú obìnrin ẹgbẹ́ rẹ̀ ẹ̀hẹ́n ìyẹn láburú nú so òhò rẹ̀ náà ní fi hàn obìnrin ìhun torí sọ bí òhò yẹn ṣe rí kí bẹ́ẹ̀ ti fún un lójú méjèèjì ọ̀dà kí obìnrin náà kó jìnnà sí yẹn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa yìí tọ́ba dé tọ́ba wá yàn lọ àbí tọ́ba wá wá nílé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹsẹ̀ kínú bẹ́ẹ̀ sọ fún wọn náà èmi ò ní gbọ́ kọ́lọ́kọ́sọ wa ní ibi àmọ́ wẹ́sẹ̀ ni o ẹ̀kọ́ ọkùnrin nìkan lẹ́lẹ̀ máa ṣe lẹ́lẹ̀ máa ṣe yẹn fún ẹ̀gbọ́n mi yẹn ní sìn ọkùnrin ní sìn ẹ̀ mínísítà tó bá kéré jù lọ olùwọ́kọ̀kọ̀ rẹ̀ tó bá ṣe kí ni tó bá kéré jù lọ olùwọ́kọ̀kọ̀ rẹ̀ wà kọ̀kọ̀ rẹ̀ nulẹ̀ so kọ́ máa wù ẹ́ kí ọ̀sìn máa sápa lérí pé a ah, sínú ah, ọmọ náà kọ́ ilé lẹ́yìn sínú ọmọ náà ni o ọtí yé irú yìí ń kò bẹ́ẹ̀ ọmọ gbalada rẹ ọmọ gbalada bẹ̀rù yìí wọn obìnrin mi náà ráyè ní pé inú lẹ́kọ̀ọ́ ní múra nulẹ̀ ẹ máa wọ àwọn fàṣìpọ̀ kan àwọn aṣọ tábí ń dáná ní járò kò ní máa wọ̀ kiri so kò ní múra bá ń jáde lọ́dún tó wá múra àwọn náà bẹ́ yàtọ̀ sí àwọn obìnrin mi tí wọ́n ṣẹlẹ̀ sáwọn obìnrin súnà mí lábẹ́ àní làwọn ọwọ́ ẹ̀ tọ́ jáde lọ́bẹ̀ ọ̀hún ṣe kí ni ọwọ́ ẹ̀ ọ̀ àmúra ó lo aṣọ lóríṣiríṣi ó lo chair ó lo gbogbo ẹ̀ ó lo kí ni wọ́n tún máa ń pè é tó máa ń lò yìí ti jẹ́ ẹrù sọmọ ẹrù ó ti yẹ ẹrù wá lo ìdí máa dùn mí wọ́n fẹ́ lò dé yóò wá lọ kó ẹrù sí ọrùn ìwé yìí sì wá máa ń ṣe gan lódì báyìí tó bá ń lé ló lu ẹrù ẹ̀rẹ́ wọ́n á wẹ̀ látàsùn bá wa ti wẹ̀ kọkùnrin ó tó jí wa ti wẹ̀ sóti ọdí báyìí ọmọ rí ọ dáadáa ni a máa ń jáde lọ tí máa ń lọ bí àkíkọ́ yóò àmúra yóò àlọ́wọ́ tẹ́lẹ̀ àpótí rẹ̀ ó ń ṣeré ààrẹ ni ìwọ àtàwọn obìnrin tó gbọ́ ọ̀gá yìí bákan náà nìyí nítorí wọn fi ọlọ́run gbé ọlọ́dà yìí náà wọn máa bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé yasọ̀ rí sẹ́ńtò ni òde kẹ̀ wọ́n fẹ́ múra náà ni ìlọdẹ gangan ìlọdẹ gangan àtọ́ni èsè ọjọ́ kò sí pàlímà kò sí kàtà ń lọ fẹ́ múra náà ni kọ́kànlẹ́ tó jáde ó múra láàárọ̀ kó tó dé nírọ̀lẹ́ ó tó change iṣẹ́ tẹ láàyàn ọ̀nù tẹ́tẹ́ náà wá sínú lẹ́nu lórí ẹ̀mí ní wùta ẹ̀ àwọn aṣọ ọ̀gá náà ní bá wọn rẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ kan ọgbọ́ ọ̀sẹ̀ kan aṣọ ọ̀gá náà ní bá bẹ̀ ó ṣe súnà ìwọ obìnrin ọ̀sẹ̀ kí ni ó ṣe súnà tó yẹ kó sínú ilé ọkọ rẹ ọlọ́pàá sọ wá bẹ́ẹ̀ kó jẹ́ kó rọrùn fáwọn obìnrin wa o ẹ bá àṣà fún wa ni ọwọ́ ayé wọn arákùnrin ọkọ rẹ̀ wọn amásínà ìwọ ló jọ wọn amásínà o ẹ̀hẹ́n torí pé ntọ́ ya kó o ṣe o ṣe kí ni o ṣe tọkùnrin obìnrin láti masina ọ̀nà kí ọ̀sà mọ̀ wa ọ̀nà ọ̀tá àlà àlà ẹ̀. Ah, ọkọ̀ ṣẹ́kù náà. kìí ṣe torí ọlọ́run ẹ̀mí ṣe fọ́sùnà ṣé torí èṣù ni. ẹ̀hìn ṣe dẹ́ sọnù ṣe dẹ́ sọnù. tọ́ wọ́n ní ṣebí torí tọ́lọ́run ẹ̀mí ṣe fọ́sùnà kìí ṣe torí ìmúra torí tọ́lọ́run ẹ̀mí ṣe fọ́sùnà torí tọ́lọ́run ẹ̀mí ṣe wúlá náà. táníyà àti wúlá omi náà wọ́n kọ́ torí tọ́lọ́run náà ni torí tọ́lọ́ náà sì lẹ́sẹ̀ ń ṣe obìnrin ẹlẹ́ẹ̀kejì àmọ́ nínú tí máa jẹ́ kí nínú téèyàn tọ́lọ́ wọn bá ṣe fún wa lẹ́tọ̀ọ́ tí èsè wọ̀ tí máa jẹ́ kí ìyàwó tó máa wù yẹn sí téèyàn ní fẹ́ràn ti torí tọ́lọ́ wọn bá ti sáníyà tẹ́lẹ̀kejì yẹn sàgbékè sọ̀rọ̀ yẹn àbí sàgbékè mi náà bẹ̀rẹ̀ sí oníṣìí ara ọkọ tẹ́ pé ó lè wọ́n àti obìnrin rárá yóò kí parí lẹ́kọ̀ọ́ rẹ̀ ni torí wíkọ̀ ọmọ ọlọ́bìnrin lára ti ń lè sọ pẹ̀lú àmọ́ tí bá ti rí obìnrin lẹ́ẹ̀mẹ̀wàá tí wọ́n ń wọ̀ ọ̀kú ọ̀dọ́ bí disturb rẹ̀ ẹ̀mí arúkọ rẹ̀ mọ̀ lọ wíwí kíni kémi náà ti ẹ̀ ṣe ìyàwó sòtòrí pé recruiting rí wọn. tó náà mú àníṣe gbàtú ọba múra dáadáa fọkọ rẹ torí tó fi fẹ́ ọ̀rẹ́ jọ́kì náà torí tọ́lọ́hún àti torí kó lè má gbádùn ara rẹ̀ bẹ́ẹ̀ yìí náà látọ̀rí ẹ̀fẹ́ yà abẹ́rẹ́ kí torí o tọ́lọ́hún fi ní pé ànábì sọ pé kọ́ fẹ́ ìtọ̀ rẹ̀ wà náà kì í sàbúrú fún ọ kó torí ẹwà bẹ́ẹ̀ kìí sí ẹsẹ̀ tọ́wọ́ sí lónìí àwọn láyé náà tó bá ti ní sèṣìn náà kìí sí kíni kìí sí ibú fún ọ sáà tó bá sèṣìn náà sì má sọ pé ànábì kọ́ ló ní ká ṣe má sọ bẹ́ẹ̀ má sọ pé òwe sẹ́sìn ọ̀kan ní pé kò wọ̀ ọ́ náà ni kìí sí ibú fún ọ àbí nà ọwọ́ fẹ́ fún ìyàwó nísìn ọ̀fẹ́ nítorí tọ́lọ́hún ó tún fẹ́ nítorí kọ́ rẹ̀ wà ó tún sọ nítorí pé ọlẹ́kọ̀ọ́ ó tún fẹ́ nítorí pé ọmọ aráàmú ẹgbẹ́ sìnà ọlọ́run kan lẹ́ka lè gbé àpèyẹ síbẹ̀ yẹn fún wa ni káwọn bá ṣe kí ni káwọn bá ṣe sìnà nǹkan tó wá ní kó àṣe yẹn tó fi kalẹ̀ wa yẹn wọ ajé kó rí torí èyí ó tún wò ta ọ̀rọ̀ alápèjúwe nísìn lára táwọn fi ń fẹ́yàwó táwọn fi ń òun ni kéèyàn súnmọ́ra ni àbí àbí lára ẹ̀kọ́ ni kọ́ra nínú tí wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà lọ́bẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ń tì wọ́n náà lọ́bẹ̀ nìyẹn kí wọ́n ó jẹ́ kóbìnrin owó ni máa ń tì àwọn akẹ́kọ̀ọ́ ètò lọ́kọ̀ọ́ náà kó lè máa rẹ́ ń tí wọ́n máa tọ́jú ẹ̀ àmọ́ ọkùnrin ni ọ̀rọ̀ wọn ti ń tì wọn lọ́bẹ̀ nìyẹn náà nísìnyí tí wọn obìnrin tó ọba tọkọ rẹ lọ́rùn tí òjò máa rí bí súnmọ́ ní gbogbo gbà sọ lè wò ta wọn ni òfin ẹtẹ lọ́rùn so ara tó ti fi tẹ lọ́rùn náà ní kọ́ máa mú ara rà lójú rẹ̀ ara tó fi tẹ lọ́rùn náà nù tí òfin ní jíjì mọ́ rántí ẹlòmíì àmọ́ tó bá ti máa tẹ lọ́rùn yóò máa rántí àwọn tó wà ní ìta lọ́pọ̀lọpọ̀ bá bó ti jẹ́ pé ìyẹn náà mí ni nǹkan kan tó ṣe bò ṣe kọ́kọ́ bá lówó yóò ṣe kí ló ta fẹ́ lómi torí pé orí rẹ̀ pọ̀ sí ni wọn náà kọ́lé kan òtún wẹ́lẹ̀ kejì àbí ọ̀rọ̀ àmọ́tò kan òtún wẹ́lẹ̀ kejì wẹ́lẹ̀ kẹta sábúrú wa ni kó tó níyàwó kan kó tó yàwó kó tó lẹ́lẹ̀ kẹ kó tó wẹ́lẹ̀ kẹrin náà kí sábúrú torí pé ó fẹ́ kí orí rẹ̀ wọn pọ̀ ni so ọlọ́dẹ rẹ̀ yín ọkọ̀ yín ọkùnrin o ọlọ́dẹ rẹ̀ yín ọkọ̀ yín ọkùnrin o ọlá tóbi ọlọ́run ọba àlá kórè yín ọkọ̀ látara lé ọkọ̀ látara mọ́tò ọkọ̀ látara obìnrin ọlá tóbi ọlọ́run ọba àlá so kọ́lọ́ máa tà mẹ́rin bí àwọn yẹn ṣe jẹ́ nìyẹn fọ́lá ọ̀tá àlàálà. ọ̀dà àwọn obìnrin tó bá ti rí bí nǹkan àwọn obìnrin kan àbí tó bá rí ọkùnrin tuntun àbá àwọn kan béèrè béèrè àtàrà. ṣé kò sí béèrè wọn lọ́dọ̀ àwọn obìnrin? náà wọ́n yẹ béèrè.